Àwọn kẹ́míkáàlì arólẹ̀ oko ṣe pàtàkì fún ìpalẹ̀mọ́ oko rẹ láti gbin àwọn irúgbìn. Nítorí náà ni Saro agroscience Limited ṣe pèlò Slasher Super. Slasher Super jẹ́ kẹ́míkáàlì elétò apákan àti èyí tí kìí yan ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ipa tó kó lórí àwọn èpò nínú gbogbo irúgbìn. Ó jẹ́ ìrọ́pò fún paraquat tí a mọ̀ sí pákíákíá ó ń yára ṣiṣẹ́ iye rẹ̀ ò sì gani lára ó tún ṣeé lò bíi kẹ́míkáàlì ìṣáájú fún pákí àti ẹ̀wà sóyà àwòrán yìí ń ṣe ìpèsè lẹ́sẹẹsẹ sí lílo slasher super lórí àwọn oko rẹ lílo slasher super rọrùn púpọ̀ gbogbo ohun tí o nílò ni aṣọ ààbò sprayer àpò ẹ̀yìn kan omi àti slasher super àpò kékeré kan fún sprayer àpò ẹ̀yìn ogún lítà. Jẹ́ ká bẹ̀rẹ̀. Mú sprayer àpò ẹ̀yìn tí ó mọ́ kí o sì da omi sí i títí dé àmì àárín. Lẹ́yìn náà, já àpò kékeré slasher super kí o tú u sínú omi inú sprayer àpò ẹ̀yìn náà má ṣe gbàgbé láti dà á pọ̀ dáradára dà á pọ̀ fún ìṣẹ́jú kan láti rí i dájú pé gbogbo rẹ̀ wọnú ara wọn ní kété tí gbogbo rẹ̀ ti wọnú ara wọn da omi sí sprayer rẹ kí ó kún kí o sì dà á dáadáa lẹ́ẹ̀kan sí i báyìí o ti ṣetán láti fín oko rẹ rántí o má ṣe jẹ́ kí ó kún jù pẹ̀lú àdàpọ̀ slasher super tí o ṣẹ̀ṣẹ̀ ṣetán yìí lọ sí orí oko rẹ kí o bẹ̀rẹ̀ láti máa fín Slasher Super múnádóko dáadáa nínú mímú èpò kúrò lórí oko rẹ láàárín ọjọ́ mẹ́ta ó sì máa ń dojúkọ gbòǹgbò wọn ó mú èpò kúrò nínú oko rẹ fún ọ̀sẹ̀ mẹ́fà ó máa ran ohun ọ̀gbìn rẹ lọ́wọ́ láti hù jáde dáadáa láti bẹ̀rẹ̀ kò sì ní jẹ́ kí èpò dí wọn lọ́wọ́ gba slasher super rẹ lónìí nípa lílọ sí èyíkéyìí àwọn ọ́fíìsì ṣàró wa tàbí àwọn ilé ìtajà ṣọ́ọ̀bù jákèjádò orílẹ̀-èdè. Fún ìbéèrè tàbí rírà ọlọ́pọ̀, pe nọ́mbà yìí: zero eight zero seven seven four nine four two two five.